ọ̀tọ̀ wọn ní kí n tọ́jú rárá. I'm confused and I don't know why the reason. my heart is weak and I don't know what to do. I'm confused and I don't know why we love. ìgbólórẹ́ra igi tó tọ́ wọn ní kí n tọ́jú rárá. I'm confused and I don't know why the reason. my heart is weak and I don't know what to do. I'm confused and I don't know why would love licking such a rara. I'm confused and I don't know why. The reason why I what to do. I'm confused and I don't know why would love. saw mannequins such a rara I'm confused and I don't know why The reason why I am a ìsàkú ìṣẹ́gun wẹ̀dà ó sì lè wò kápẹ́ láyé á pọ̀ lẹ́rù jù bẹ́ẹ̀ lọ ẹni rí lọ sọ eré dé bọ̀ ẹni rí lọ nìyẹn. nítorí ẹni tí ó ń pa yín kò tí ì sinmi pípa ẹ kúrò níbi kí ẹ̀yin díṣẹ́ olódùmarè lọ́wọ́ ìgbé yín kò jẹ́ kí àwọn tí ó fẹ́ sinmi sinmi ẹ wò ó ara nìkan ló tún ń bọ̀ lọ́ọ̀kan yìí ṣé ẹ rí wípé ikú yín kò tí ì ní òpin káàbọ̀ sínú ìpayín kèké tìrẹ náà títí tí ẹni tó ń ran yín lájò yóò fi dáwọ́ iṣẹ́ dúró ẹ̀sùn sẹ́yìn díẹ̀ torí ibi ni àwọn tó ń lọ sílé ayé ń gbà kọjá. ṣe mí lóore sùúrù ni o mọ́ mi ṣe mí lóore ẹ wò ó abẹ́ta ò kẹ́ máa mú ṣe mí lóore ọ̀tẹ̀ bá ti ń lọ torí bó ṣe mí kanlẹ̀ yìí ara mi ò gbà ọkàn mi ò kó o. má rí bẹ́ẹ̀ ọmọ kékeré ààrẹ náà má jẹ́ kó ju ọrùn bí. adé àgbò adé àgbò ẹ wo àrùkọ àrùkọ ló máa ń mú ẹkún àsun dá o ìwúlẹ̀ náà tún ń ṣe ìyá àgbàlagbà níyìn ẹ jẹ́ ká jọ máa fún ọmọ wa ẹ̀ ní sùúrù ni àní rú ẹ̀ mọ́. ẹ kò jókòó ẹ pẹ̀lẹ́ apọ̀ ìròyìn ẹ pẹ̀lẹ́ o. dùn ọ̀rẹ́ mi eléyìí tó ń mi kanlẹ̀ yìí ò dáa o ti tó má ṣe rẹ léṣe. ẹ pẹ̀lẹ́ o ẹ kú ọ̀rọ̀ yẹn o ẹ kú àtẹ̀mára o. ẹ ṣe ìṣe a lè fi rẹ́ gbà. ẹ kú jókòó ẹ kú ọ̀rọ̀ yẹn Rolandi <laughs> orí ìyá mi ó ti ó ẹrù èèyàn méjì ó wá dùn tèèyàn kan ṣoṣo Rolandi o Rolandi ti lọ. Rolandi ẹrù èèyàn méjì. Ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ṣe báwọn tọjọ ń ṣiṣẹ́ nu ikú ọjọ́ mú ọ lọ ó ṣe wá jẹ́ roland ló mú lọ. àsìkò tiẹ̀ ló tó àsìkò rẹ̀ ni ó ti tó. ẹ bá wọn pè mí báyìí. ọláìdí ti lọ. Ah! ó ti tó ó ti tó ó ti tó ó ti tó. ẹ jẹ́ ń bẹ kó ṣe àmì lọ́sẹ̀ o ah! ẹjẹ sún bóyá Rolandi ó ṣe jí ah! Rolandi ẹ ti pé kò eh. tó. Rolandi ti lọ Rolandi. Ẹkún ò lè jí mọ́, ó ti lọ ti ẹnu. Rolandi. Díẹ̀ díẹ̀ tó wá dà, ọlọ́mọ tó ṣe, ọlọ́mọ tó ṣe. òkè gbọ́dọ̀ wẹ́dà igi tó tọ́ wọn ní kí n tọ́jú rárá. I'm confused and I don't know why. The reason why I am a mystery. I'm looking ẹrú rẹ̀ wá òkè lọ́wọ́. Ìran kìíní, ìran kìíní, ìran ní ìfẹ́ kọ̀kọ̀ nínú nǹkan tó wà lẹ̀. ṣe ni ìfẹ́ kọ̀kọ̀ mi bá wọ̀. lóòótọ́ ni mo mọ̀ pé onífẹ̀ẹ́ mi dénú òótọ́ tún ni pé èmi lójú tó fi ń rìn náà èmi náà tún ní bàtà tó fi ń rìn èmi náà tún ní fìtílà rẹ̀ nígbà tá a lè balẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìfẹ́ tí bàbá bá mọ̀ sí òun nífẹ̀ẹ́ òtítọ́ ìfẹ́ tí ìyá bá mọ̀ sí òun nífẹ̀ẹ́ àtàtà ṣùgbọ́n màdúláwọ̀ ni wá ìwà àti ṣe wa ló yẹ ká fi jọ àwọn babaláwa ah. tí yóò bá tí mo bẹ̀rẹ̀ délé nílẹ̀ yorùbá kí bàbá bu ọwọ́ lù kí ìyá fọwọ́ sí èèyàn ò tí ì lóbìnrin <laughs> ṣe ló dàbí ẹni tó ń pẹ́ kọrọsẹ́ ògiri lè kanná ìgbà wo ni wà lọ́mọ mọ́ mi. Ah, ẹ̀wà di àgbo ó bó ṣe fohùn dídùn gbé ẹ̀wà èdè kalẹ̀ ṣo màá tán pè ní bàmẹ́tò iṣẹ́ yẹn gan ló yẹ kó máa ṣe tàbí oníròyìn tẹ pẹ̀lú iṣẹ́ anigbẹjọ́rò tó ń ṣe kò fìtẹ́ àtọ̀. àti bámẹ́tò àti agbẹjọ́rò ẹjọ́ ni gbogbo wa ń rò ń jẹun. ẹ <laughs> eh, but ẹ eh, adiagbo kí ni ìfẹ́ kọ̀ọ̀kan nínú nǹkan tó wà lẹ̀ mo ti bẹ ẹ dẹ́sẹ̀ kúkú mo ti bẹ ẹ dọ́nà tó jìn so ìwọ gan dẹ̀ ti bá mi délé o ti rí pé ah tilétilé ni ṣe mí lóore ń da lóbìnrin o so kí ló tún kù. nǹkan tí mò ń sọ fún ẹ gan nìyẹn mo ti bá ẹ délé kí ìwọ náà kó bá mi délé kó wá mọ́mọ́ mi náà kí wọn náà mọ̀ pé tilétilé ni mo dáa lọ́kùnrin. ṣé nǹkan tó fẹ́ nìyẹn ẹ jẹ́ ká máa lọ. ó ti yá. Ah, dúró náà oh. ah, níṣòro ìjẹ́ ọmọ nǹkan tó ṣẹlẹ̀ àwọn Yorùbá ní nǹkan tá a bá fẹ́ sọ òun ló máa ń da nǹkan tá bá ti fagbára mú báyìí kókókókó ló máa ń le jẹ́ kó di wíkì tó bá di wíkì máa tẹ̀lé. Oh, of course. promise. Ah, ṣé bí ọkọ mi fẹ́ lọ meet máa ń lọ náà wẹ́ẹ́ fún ìdílé aláyọ̀ tuntun ìkú ara yín kété àmín òfò ara yín kété àmín àṣẹ èrè ara yín kété àmín ẹ wá dọmọ àjẹpẹ́ ayé. ṣé ẹ rí dàda tẹ́ ẹ rí yẹn ojú owó yìí pọ́n gbogbo ò wọ́n yín ọ̀gẹ̀dẹ̀ kì í gbódò kó yàgàn ọmọ yọyọ báyìí nílé aládìí a ò ní rí kú ọkọ bẹ́ẹ̀ la ní gbọ́ tìyàwó ṣẹ́wárẹ́ mi tí mo jẹ́ ìyá yín náà màá wá fẹ̀yìntì báyìí màá wá jẹ oúnjẹ ọmọ ọmọ pẹ́pẹ́pẹ́. Ah, ìbílẹ̀ làwọn ilé mọ́mì tún sáré rántí ìṣẹ̀ṣe. Ah, bẹ́ẹ̀ ni ìṣẹ̀ṣe làgbà ní gbogbo lẹ̀kílẹ̀ torí pé bá a ṣe kọ́kọ́ dá òun bẹ́ẹ̀ náà la ṣe kọ́kọ́ dá ìṣẹ̀ṣe kó tó di pé àwọn ẹ̀sìn àjèjì wá dé ah, kọ́lọ́ọ̀ bá ń dẹlẹ̀ mi a ní ẹ̀ àgbàwọ̀ ẹ̀sìn ló tá à ń ṣe ṣé ẹ̀ mọ̀ tún mọ àgbàwọ̀ ẹ̀sìn borrowed something like mo yá nǹkan téèyàn yá àwa kọ́ la ni. in fact mo ti rí wípé ilé lọmọ báṣọ ni kì í ṣàjòjì ara <laughs> ilé ló báṣà ti ṣe pẹ̀lẹ́wà èdè kì í ṣàwòkọ́ṣe rárá. <laughs> ẹ̀ǹkùnlé eléré la ti ń ṣeré agboolé ọlọ́wẹ̀ la dẹ̀ ti ń bọ̀wẹ̀ èmi náà ò déédéé mọ́ ọ́n mo jogún rẹ̀ lọ́wọ́ bàbá mi rájí àkànmọ́ àkọsílẹ̀ nígboro ẹ̀dẹ̀ ni. ẹ jókòó òní ìṣọjọ́ tán àsìkò wà rẹpẹtẹ fún wa láti pàtàn ẹ ti gbọ́ kí ni plan lọ́kọláya fún introduction yìí. olúwa ṣe mí lóore yes ma èmi ni mo sọ fọ́mọ mi wípé kò ní kó yọjú sí mi bóde ṣe sọ fún mi náà ni mo ní kí n máa sáré bọ̀ mà. nígbà tó takú pé ẹ ní láti fẹ́ra yín dandan dandan èmi dẹ̀ mọ̀ pé kò ṣeé ṣe kẹ́ ẹ fẹ́ra yín ṣe mí lóore o ò ní fẹ́ ọmọ mi sórí gbogbo ìwádìí tí mo ṣe pátápátá ló fi hàn mí gbangba pé kò ṣeé ṣe kẹ́ ẹ fẹ́ra yín torí pé ìṣẹ̀dá yín kò bára mu omi nìṣẹ̀dá àwọ̀ ṣe mí lóore iná nìṣẹ̀dá adé agbo ọmọ tèmi gbogbo wa la mọ̀ wípé omi ló ń poró ná òjò katakata báyìí ló máa ń poró ọ̀gbẹlẹ̀ fọmọ mi sílẹ̀ fún mi bẹ́ẹ̀ ni kò ṣeé ṣe fún yín láti fẹ́ra yín ọlọ́run á wá pèsè èèyàn bíi tiẹ̀ fún ẹ tó máa jẹ́ omi ẹjọ́ máa ṣàn lọ ṣàn bọ̀ ọlọ́run á dẹ̀ pèsè atẹ́gùn afẹ́fẹ́ fọmọ tèmi náà tá a máa fẹ́ sínú ẹ̀ tí wọ́n á jọ máa jó geere ṣó ti gbọ́ fọmọ mi sílẹ̀ o ẹ̀ lè fẹ́ra yín tó o bá wà kọ̀ tó o jáwọ́ tó o bá kọ̀ tó o jáwọ́. <laughs> wambi sórí má rí mi gẹ́gẹ́ bí èèyàn burúkú o tó o bá ti délé sọ fún mọ́mì yín ìpè kan jáde sí tí wọ́n bá lọ sọ́dọ̀ olóòótọ́ ó dá mi lójú pé nǹkan tí mo sọ yìí làwọn náà máa gbọ́ lé sí ṣó ti gbọ́ ọlọ́run aṣọ ọ̀nà ẹni rere. ẹ ṣe máa. Hmm ikú dẹ̀dẹ̀ epo. ṣèmi wọ́n mò ń bá sọ̀rọ̀ kó wọlé náà. so dúró ná wọ́n mi kàn fìkà sínú pètè ẹ̀rín fún mi ni wọ́n fẹ́ jẹ sínú tutọ́ funfun jáde fún mi wọ́n rẹ́rìn yàngí tèmi dẹ̀ rò pé ẹ̀rín gidi ni wọ́n rín wọ́n lùlù máa jó lọ mò ń wẹ̀yẹn fún mi ẹ kò sí problem <laughs> no problem ṣùgbọ́n mẹ̀ẹ́dẹ̀ ni wọ́n ó ti yé mi ẹ̀dẹ̀ ló máa ń lùlù máa jó lọ ẹ̀dẹ̀ ló wà ọ̀dẹ̀ ló dé change ẹsẹ̀ fún yàn no problem sórí wọ́n sọ pé tí ẹ̀dá ò bá ti débi tó ń lọ ni ẹ̀dá ò kì í gbọ́n èmi gan ti wá mọ̀ ń sìn pé ìrìn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ babalájọ mi ni. ṣe mi lóòótọ́ lọ̀rọ̀ bí ṣe kókó lára ọmọ ṣùgbọ́n ọ̀rọ̀ àgbà ni pé ọmọkọ́mọ tó bá wo òbí rẹ̀ lójú kì yóò ṣe rere ṣùgbọ́n kì í ṣe bí ìrìn àjò ìfẹ́ o ṣùgbọ́n kan tó wà ńlẹ̀ ṣe mi ó kọjá àwọn kan tí ìyá lè dá sí lọ bẹ́ẹ̀ mo bẹ̀ ẹ́ ni kó fún mi ní time díẹ̀ tí n bá bá wọn sọ tí wọ́n bá kọ̀ tí wọn ò gbọ́ a jẹ́ pé a máa ṣe láìsí wọn bẹ́ẹ̀ nìyẹn. adiago ẹ̀rù náà ló ń bá mi. ìrọ̀ kìíní ìrọ̀ kìíní ìrọ̀ love is strong and you need the proof ọ̀rọ̀ ìfẹ́ is breaking me down my heart is weak. wọ́n ní kó má bẹ̀ mí lẹ́bẹ̀ ẹ̀ka má bẹ̀ mí lẹ́bẹ̀ ẹ̀yà má sọ mí dàjẹ́ ọ̀sán gan kò ṣeé ṣe wọ́n lẹ́ẹ̀ lè fẹ́ra yín. but mọ́mì ṣémi ni mo ṣẹ̀yìn àbí ìyàwó mi irú ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀yìn tẹ́ ẹ lè dáríjì wá mi ì dẹ̀ fẹ́ tara yín ṣe ọlọ́run torí pé mi fẹ́ kọ̀rọ̀ sí yín lẹ́nu kí ọmọ wọn bá kọ̀rọ̀ sí mi náà lẹ́nu àmì ìtẹ́ wá ń ṣe é ó ti ga ju ìgbàgbọ́ mi lọ ẹ jọ ọmọ mi ó dẹ̀ mọ̀ pé èmi nìkan lọ́kọ àtọmọ tó ní ẹ jọ ọmọ mi. wo jẹ́ kí n sọ kinní kan fún ẹ ṣòro ju àgbà tó jì kò má déédéé jìn ìrírí ayé ni bẹ́ẹ̀ ni kun àgbà tó rí tó wú bente yẹn kò déédéé rí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ló kún bẹ́ẹ̀ eyín mi tó ń rùn yìí tí n bá fi gẹ́ran fún ẹ má jẹ́ kódà má gbà lọ́wọ́ mi débi tó máa dẹnu ẹ̀ àmọ́ tí n bá fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo fẹ́ kó o gbọ́ kó o gbà kó o dẹ̀ mú lò. mo fẹ́ gbọ́ mo lẹ́ẹ̀ni fẹ́ ra yín wọn lóò ní fẹ́ ṣe mí lóore olóore tó fẹ́ ṣe fún wa ibi ló fẹ́ gbé wọnú ilé ọlọ́run sì ní í gbà fún mi. ìwọ náà tún tẹ̀lé wa. ikú ń bọ́ mọ́rin ọmọ òfúnra wò mí dáadáa ó ṣẹ̀mí o mi ò dẹ̀ ń ṣe ìyá burúkú èmi dẹ̀ kọ́ ni máa fẹ́ ọmọ mi obìnrin kan náà ló máa fẹ́ àmọ́ kò ń ṣèwọ torí wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n lọ́jọ́ ọdún yín ò papọ̀ rárá wọ́n ní ò tiẹ̀ dáa ni ó dẹ̀ fira ẹ sípò tèmi náà wá àṣebùmọ̀ pẹ́yọkan iná mọ̀ ní òde torí ọlọ́run kó wọ́n mi tiẹ̀ síwájú kẹjọ máa ṣàpàdé ara yìí kí ló dé. mọ́mí ẹ dúró ní kẹ́ máa gbà fún wa mo mọ̀ pọ́ńgọ́ nífẹ̀ẹ́ mi àbí adé àgbo mo mà wá dáràn báyẹn mà gbà mí ṣé tí ń dùn ẹ̀yin ọmọ yìí ni àbí ṣé egun ni mò ń sọ ni àbí yíbo ṣe bí Yorùbá la jọ ń sọ àná lẹ́ẹ̀lẹ̀ fẹ́ra yín kò ṣe. Ah! ọlọ́run ṣe ọ̀rọ̀ ayé ìtọ́jú sùn ní àfọ̀ní ìgbòkègbodò ẹ̀dá igi tó bẹ́ẹ̀ o ò ṣe torí mi ò ní wá mi ò ní síbẹ̀ o ò dẹ̀ ní ṣe àmọ́ jẹ́ sọ ọ̀rọ̀ àgbáyé kò dé kò mọ̀ tó kọ́ fún mi. tó bá ti mọ̀ pé o láyà àtẹ̀lẹ́ ìwọ lọ rẹ̀. Sorrow if there is breaking me down, my heart is weak, and I don't know what to do. I'm confused and I don't know why would love be this terrifying. Ẹ pàtẹ́wọ́ fọ́lọ́run a kú oríire òní o a kú ayọ̀ òní o ohun ayọ̀ ni láti fọmọ fọ́kọ o ohun rere ni láti fàyà fọmọ o bàbá jẹ́ kí n dàgbà kí n lè fọmọ fọkàn ó yẹ pàtẹ́wọ́. lẹ́yìn ìgbà tí mọ̀mọ́ wa tí wọ́n ti fọwọ́ sí wípé kí a di àgbo kó máa jẹ́ ọkọ ṣe mí lóore kò sí ohun tá a tún ṣe mọ́ kí la tún dúró ṣe ju wípé ká máa jẹ ká máa mu ká máa jó ká máa yọ̀tọ̀ mi. a ti sọ́yìn pọ̀ àti sóyìn pọ̀ láyé olóní àti sóyìn pọ̀ àti kọ́rùkọ yìn lọ́rùn o àti sóyìn pọ̀ ọ̀kọ̀ọ̀kan àtàyà kan títí kú yóò fi yà yín. ìwọ ọmọ yìí mo ní kó o má ṣe o kò pa wá fagídí ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ṣé olókè mi lẹ́yìn ọ̀run ni ṣé oníyà àti bàbá mi lẹ́yìn mi wàá gbádùn mi wàá gbádùn mi dádì wa. jẹ́ ká ṣe sùúrù. mo ti ní. ìjọ torí ọlọ àwọn ọmọdé yìí wọ́n ti bẹ̀yìn bẹ̀yìn ẹ jẹ́ ká fi wọ́n lọ́rùn lẹ̀ wọ́n nífẹ̀ẹ́ ara wọn. ẹ ò dì wọ́n mú mi ò dì wọ́n mú lọ́mọ tèmi ò fẹ́ ṣe mí níbi torí kò lóore kankan tọ́mọ ìfẹ́ ṣe ọmọ tèmi ju ibi lọ ọmọ tèmi ò sì fẹ́ mo dẹ̀ ń tẹnu mọ́ mi ò fẹ́. wọ́n wọ́n wọ́n wọ́n ní sùúrù ìsàlẹ̀ ní sùúrù ní tó ń pariwo ní ẹ̀wà yìí tó ń hó ní ẹ̀wà yìí kí ló jẹ́ kí ló fẹ́ gan kí ló fẹ́ gan àwọn ọmọdé yìí wọ́n ti bẹ̀ẹ́ wọ́n ti bẹ̀ẹ́ wọ́n fọlọ́ bẹ̀ẹ́ wọ́n fànà bí bẹ̀ẹ́ kí ló fẹ́ gbà gbọ̀ngbọ̀ngbọ̀. kí ló fẹ́ gbà ní ọmọ tèmi ò fẹ́ ṣe mí ṣe mí níbi torí kò lóore tó fẹ́ ṣe wá kò lóore tó fẹ́ gbà nìyẹn. wọ́n ẹ̀ gbọ́ gbọ́ aṣọlágbé àbí kí wọ́n ń pè é tó rí mi ní orí ìlú ah, wọ́n mọ̀ lójú tì. kí lẹ wí. àwa bàbá adé àgbo. ẹ mọ̀ báyìí nísìnyí pé ẹ ní ọmọ ẹ mọ̀ pé njọ́ tí bàbá rẹ̀ ti kú èwo mo rí inú yín mo wọ́n rán mi jáde ilé ìwé tí wọ́n fẹ́ gbà ẹ̀dá yẹn lẹ́ta bí ni. kọ́mọ ṣe lọ <laughs> gbọdọgbọdọ ó gbowó àgbàdo lówó èmi àti ìyá kọ́mọ ṣe oníyàwó fẹ́ oníyàwó fẹ́ ẹlọ́mọ ọmọ tí yíkẹ́ bá fi fún. oníyàwó fẹ́ oníyàwó fẹ́ ìkànnìyàn ìkànnìyàn àjẹniyàn àjẹniyàn tẹ́lẹ̀ ọ̀gbìn ìbàjẹ́ lórí ẹ̀kọ́ mi àjẹnimi. tó o bá fẹ́ra wọn lójú ayé wọn fẹ́ra wọn lẹ́yìn. ilé ló pa. wọ́n ò ní tàfi ṣòwò èkó ń bẹ̀ orí tí mo fi ṣèwé òkú òǹbẹ. ó fẹ́ nà mí. kò sí ti mi lè ṣe fún ẹ. ìwọ kò sí ti mi lè ṣe fún ẹ. nínú lẹ́mi kò sí ti mi lè bẹ́ẹ̀ dá. mo ti agbára mi ò bá ká ẹ máa gba àwọn alábàálù wọn á lu ẹbí aṣọ òfin. Ah, kì í ṣe mi kì í ṣe mi ṣọlá pé ó sọ fún ẹ. ó ń ṣe mi. ọjọ́ ṣe mi lóore. kí ló dé tí wọ́n mọ yìí ń ṣe báyìí náà tí mò ń pariwo orúkọ ẹ títí tí mo fi dẹ́gbẹ́ báyìí ó tiẹ̀ fura rárá. Ah. ẹ ọjọ́ má fi ronú ṣeré ẹ léṣe. ẹ̀mú kan rò náà ni pé igi tó tọ̀ kì í pẹ́ nígbó. igi tó kàn ń pẹ́ nígbó. ọjọ́ má gbẹ̀yìn ẹ̀ sọ́kàn wo wá bẹ̀ mí fíìsì pléyà yìí mo fẹ́ wo nǹkan kan bẹ̀. àbọ̀ ah, mọ́mì níbo lẹ ti lọ ń gbogbo ilé ìjáde bá kí lẹ fẹ́ fi lè ṣe. wo oyin náà tí òyìnbó tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹ̀yìn ọkàn mi ò kì í máa ń tàn méjì ọkàn mi ń sọ fún mi wípé the òyìnbó yẹn ni mo rí nígbà tí bàbá ẹ kú tó wá sáyìn condolence register. mọ́mí ẹ̀ wo ẹ ẹ fọ́nù ẹ sọ̀rọ̀ nǹkan over twenty five years kó wúlò àjídé ìwé gan àti kú dànù kò kí ń ṣòhun ẹ̀yin lẹ́rọ bẹ́ẹ̀. ó dáa mo ti gbọ́ ṣàbẹ̀ mi pílẹ̀ ọkùnrin mo fẹ́ wo ohun tó wà nílẹ̀ kẹsẹ̀ ti gbà tí bàbá ẹ kú. mo tọ́jú ẹ̀mí ìjọba yẹn o torí irú ọjọ́ ìlú náà bá mi sí i bá mi sí i. mo lè dọ̀tí. ọ̀rọ̀ ayé ìtọ́jú sún mi àsán ní gbòkègbodò ẹ̀dá igi tó tọ́ wọn ní kí n tọ́jú rárá. I'm confused and I don't know why. The reason why I am a mystery. I'm a ẹrú rẹ wọ́n ọ̀kẹ́ lọ́wọ́. Ìrọ̀kì. My love is strong and you need the proof or if that is breaking me down my heart is weak and i don't know what to do i'm confused and i don't know why we love in this the yeah no no sweetheart i'm with you <laughs> ya ó di méjì bẹ́yẹn mò ń kà á ó di mẹ́ta no just be, be saying it just be mentioning it your wish is my command no no no no just be saying what you want whatever you want On Yorùbá ní ara tó bá wo lówó ló máa ń fowó ẹ̀dá yeah your wish is my command eh, mi ò mean ẹ̀ bẹ́ẹ̀ yẹn ọdẹ nìyẹn i don't mean it that way. Ah, ah, àdílé àwa dùn ọkọ ló ń lọ ta yes oh. tó bá ti jẹ́ ta lára mi yẹn ni ìwọ ló you have my whole body from my head to my toe mi ò lè máa kọ́ ọ́rọ́ fún ẹ̀ náà i'm almost home i will see you soon yeah I'll catch you soon love you there yes that's my baby <laughs> all right. <laughs> uh, ṣé mi díẹ̀ ṣé mi ṣé torí ọ̀rọ̀ kékeré ta sọ lẹ́ẹ̀kan ló ṣe wá ń ṣe báyìí. Ah, ah. kí lọ̀rọ̀ kékeré òde lànà òun padà lónìí ó tún sọ fún mi pé two weeks ló fẹ́ lọ lò àbí how many weeks ló ti ẹ̀ pé ah, ṣọ̀rọ̀ kékeré nìyẹn kí ni ìtumọ̀ yẹn kí ló ti èdè ganan tó jẹ́ pé ó máa ń yàn mí jẹ mi ò láìkẹ́ o èmi á máa ṣe àdásùn àdájì ìwà wà níbi kan wọn á máa enjoy ara ẹ̀ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn you know i'm not that kind of person. yeah but you are not. you are becoming one I was in ṣerú now. Kilo kí ló dé tó yẹ affect iṣẹ́ ilé ṣé ó yẹ kó ah so iṣẹ́ ìta bá ti ń gbọkun èèyàn ó ti ilé òkè jẹ́ nǹkan kan lójú yín mọ́ ni náà. ṣé mi i'm just pulling your legs What is any now? actually ṣe two weeks not for me. two weeks off for me, mi and gbogbo ẹ̀ ni mo máa lò pẹ̀lú rẹ̀. ṣùgbọ́n pa àgbàyà ni ṣé lòun ṣe rẹ ah, kí ló ti máa ṣe ẹnu. ló wá fi inú tó wà yìí. mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ní jọ. sórí nínú two weeks yìí a máa ṣeré ìta. yà a máa ṣeré inú ilé. wàá tún mú ẹ lọ bá mọ́mì then after that one. Mm-hmm. sori <laughs> oh, <laughs> gbogbo nǹkan tó sọ ti yẹ kórè mi máa wú mm. bọ̀ má jẹ́ kórè yìí bẹ́ tó bá dẹ́ fẹ́ kó bẹ́ sori eré inú ilé yẹn gan-an Giboro, Giboro, ṣe. Oya oya oya, how do you want? Ọ̀pọ̀ kúkú àmàlà súpé súpé súpé súpé àmàlà súpé. mičkaj, u bobo, u go, amala, sme, sme, sme, sme. Ah! Dada! Baby! See, ìtàn wo làá mọ dídùn to Ìjọba tọ́ kínní o. Ẹ eh, ẹ eh, eh, Àkànbí ọlọ́wọ́ ṣíbí. Wo ìwọ náà ni kò tán nǹkan ẹ̀ wò. Ṣé ẹni tó mọ àti sokùn báyìí, òun ló máa mà títú. Ẹni tó dẹ̀ lọ sọ́yọ̀ ló máa tọ̀yọ̀ bọ̀. Ṣé olùsè báyìí ló gbúdọ̀ mọ̀ tó wú ọbẹ̀? Wo ijó ta bá máa jó níta, tó bá máa yẹ ni àbó máa tẹ́ ni kọ̀rọ̀ báyìí lèèyàn ti kọ́kọ́ máa ń jowó so ìwọ náà ni kò ṣe nǹkan ẹ̀ kò tọ̀ so kò wá sọ fèmí tó bá ṣe rí sèmi ni màá bẹ màá fún ní pass mark bóyá o pass àbó o pass. èmi mo tẹ̀ dára mi lẹ́wọ̀n ẹni tí àgbéyàwó bọ̀ wá bá ń ga ọ. when we get to the table ìgbà ẹgbẹ́ ló máa mọ̀ pé i'm very good when it comes to cooking i'm a specialist tó bá ń gbọ́ professor of cookology nínú èsì pọ̀ ní ṣáàṣì kan tó máa sọ pé tèmi lè ní pa mí. má wọrí má just fara balẹ̀ tójú bá fara balẹ̀ máa rẹ̀ bẹ́ẹ̀ ni ìyá tàdé mọ́. ipò tó fi sí gan ti Yeah. jù. ó máa ń ta sánsán so so what will she receive? fifty percent for you. Ah, ah. ẹni. o ti ń dòjò fifty percent nǹkan tó yẹ kó jẹ́ one twenty over hundred. one fifty over hundred ni kò gbà á dẹ́gbẹ́ fún fifty percent. see mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ when it comes to cooking i'm the best. Ah, ah, o ò rí nǹkan tó ń jẹ ni sórí ká ní kì í ṣe engineering ni mò ń ṣe ni oúnjẹ ni mi bá máa ṣe tà. àánú ah, ah, ah, ọlọ́run ò ní jẹ o oúnjẹ tí títà bá wù o try náà mi sọ pé o try bọ̀ ara. Um, má má wọ àìmọye àwọn ọ̀rẹ́ mi tó wà ní um, abroad tó jẹ́ pé oúnjẹ ni wọ́n ṣe tà they are really making it wo ẹni iṣẹ́ tá a bá ṣe kọ́lọ́ ṣáà máa fèrè sí ni owó dẹ̀ máa pé. no kì í ṣe bí irú yìí torí iṣẹ́ tó yàn láàyò iṣẹ́ tó mú wá látọ̀run ni fàwọn tó ń so oúnjẹ tà sílẹ̀ wo ẹjọ́ ta ròtí tó lórí oúnjẹ wọ́n ní kí èèyàn má máa sọ̀rọ̀ lórí oúnjẹ ni torí ata. mọ́mí gan máa ń sọ kí náà pé kò dá kí ọmọ lórí oúnjẹ lórí oúnjẹ torí ẹ̀ bí o ṣe sọ̀rọ̀ látàrọ̀. wọ́n mú mi wá o sì bẹ̀rẹ̀ tó ń sọ̀rọ̀ látàrọ̀ gbogbo ètò ìṣe yẹn kan. ẹ mo sọ̀rọ̀. ẹ mo sọ̀rọ̀ ń tọ̀ kí ni. ọ̀ pé mi ò rántí ìṣà. àpò màá ti ń jẹ sí i. kí ló ń ṣẹlẹ̀ anytime tá a bá ti sọ pé kí imú rẹ wá kan ní meeting báyìí òun kò àti ẹ̀ ní rí rárá ni kó máa pẹ́ dé kí ló ṣẹlẹ̀. <laughs> ìyàwó ẹ̀ náà ló ń bọ̀ yìí ah, ah. kí ló dé o tí ẹyẹ yín fapá kan fò lé ẹ ká sọ sá. báwo ni. ẹ ká sọ. madam de madam. ẹ wò. báwo ni iṣẹ́. kí ló ṣẹlẹ̀. ṣé ẹ bí. pẹ̀ tí rí mú rẹ wá because ó ti travel olóde ẹ̀ràn mi wá ó ní kí n wá represent òun because kò likely pé ó máa dé mọ́ lónìí. Ah, ah, ah, rárá o rárá o kò yẹ kó rí bẹ́ẹ̀ ìwọ níṣẹ́ tiẹ̀ lọ́wọ́ àwọn engineers làwọn tá a jókòó yìí ọ̀rọ̀ tá a dẹ̀ fẹ́ sọ ọ̀rọ̀ engineering ni ó lọ́yẹ kó wọ ojú àwọn làwọn fi gbọ́ bẹ́ẹ̀. Eh, you see you have your own job and issues tí a fẹ́ discuss is on engineering and uh, we want to treat it very very professional. a jẹ pé ẹ ti ń bínú nìyẹn ẹ ti ń bínú. ohun tí ẹ kì í jẹ ti bàbá tọmọ kó má làálàá. ẹ <laughs> eh, but ìyàwó ẹnjìnìà ẹnjìnìà náà ni. <laughs> oníṣẹ́ tiẹ̀ issue engineering la fẹ́ sọ o ti understand uh, let me just call him to eh. confirm some things. torí a ní láti reschedule meeting yìí dẹ. normally. àkóbá. Yeah. yeah. àdábá ọlọ́mọ jẹ́rì ẹ ò ní ríjà ọmọ aráyé ọmọ aráyé ẹ dákun ẹ ṣàánú mi nítorí Ọlọ́run o. àkóbá. jẹ́ ọmọ aráyé. hello. do you know i was just gonna call you ní ìkọlẹ̀ wọlé. àkóbá àdábá ọlọ́mọ jẹ́rì. ọ̀ oh, ṣètò rí nǹkan tí máa ń sọ fún yín sí pé kó má jí kí n máa bẹ̀rẹ̀ sáàbù oúnjẹ díẹ̀ sínú kólà. ẹ ò ní rí jà ọmọ aráyé ọmọ aráyé ẹ dákun ẹ mi nítorí Ọlọ́run. irú ìtòlọ́ra bọ̀lì àtomi káàkiri ń sìn kò bá má ṣẹlẹ̀ no our our baby no man máa ń in bottle bọ́tù Eh, nù. ẹ kí ló wá fi yàtọ̀ sáwọn ọmọdé náà báyìí. jọ give me one second jọ mo mo wà lọ́dọ̀ ọ̀nìbọ̀. ah ta ló ń bá sọ̀rọ̀ náà. ọmọ aráyé ọmọ aráyé ẹ dákun ẹ ṣàánú mi nítorí Ọlọ́run. àkóbá àdó má bínú ẹ so bí time we'll talk sọ pé o máa ṣetán lọ́fíìsì problem ẹ eh, máa tún ṣetán two pm. oh perfect Another time no lawyer came no èmi náà so bí a máa kọ́ máa gba ọ̀dọ̀ ẹ̀ bọ̀ straight. okay mama expect it all right love see you soon bye i love you. all right love you too. oh <laughs> serious. okay darling bye. Mm. naughty girl. ẹ ò ní ọmọ aráyé ẹ dákun ẹ mi nítorí Ọlọ́run o. bàbá. ẹ jìnnà amúlẹ̀ wa kọ́ yìí. àwa náà ni o. Ah. ẹ ṣe omi gbogbo gbà o Ọlọ́run yóò ṣàánú yín o ẹ̀yin náà ó rí àánú gbà o. ẹ jìnnìyà. bàbá ẹ pè mí sìn ṣé o sí. bẹ́ẹ̀ ṣe ń pè lórí fóònù bẹ́ẹ̀ nísìn bẹ́ẹ̀ ni ẹ̀mí kan bá mi sọ̀rọ̀ wújẹ́wújẹ́ tí n bá sì kọ̀ láti jíṣẹ́ yìí fún yín ẹ̀ṣẹ̀ ni fún mi o bẹ́ẹ̀ gbọ́n bíi fá kẹ́ ẹ mọ̀ràn bíi ọ̀pẹ̀lẹ̀ láìpẹ́ yìí ẹ̀ ní pẹ́ kú rárá ikú ni mò ń wò wájú orí yín yìí o kẹ́ ẹ wá ní babaláwo tó gbóná yanranyanran kó ju fádé yìí lọ kò lè rí oògùn ikú yìí yẹ o bẹ́ẹ̀ àfi tẹ́ ẹ bá ní ìfura bí àgbà ìfura yìí òun lo oògùn àgbà òun làgbà ń lò. bàbá mo ń dáhùn ṣé ẹ ṣe ọpẹ wà ókè pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ẹ sọ yìí. ẹ má bínú torí pé ẹ dára sí mi lọ́pọ̀lọpọ̀ ló jẹ́ kí n sọ gbogbo nǹkan tí mò ń sọ yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ ó rìnrìn àjò kan lójú àlá ẹnìkan mú yín rìnrìn àjò láì mọ bí tẹ́ ń lọ bẹ́ẹ̀ ṣe ń lọ bẹ́ẹ̀ ló ń sọ ẹ ń béèrè pé bo là ń lọ bo là ń lọ ló ń sọ pé ẹ gbéṣẹ́ ńlẹ̀ kánmọ́ kánmọ́ kánmọ́ kánmọ́ kánmọ́ láì sì mọ̀ pé ikú ló mú yín rìnrìn àjò ẹ̀yin ẹ yíya sọ́ra dáadáa o kẹ́ má bàa kú ní rèwerèwe. bàbá kì í ṣẹjọ́ yín kì í ṣẹjọ́ yín èmi tí mo dúró tí mo gbọ́ gbogbo nọ́ọ̀sẹ̀nsì tẹ̀ ń sọ yìí. gbọ́dọ̀ rẹ̀ ra igi tó tọ́ wọn ní kí n tọ́jú rárá. fears and I don't know why. The reason why do. I'm confused and I don't know why we love. rárá. I'm confused. I'm confused and I don't know why would love be this terrifying. I need someone to tell me, Rockini, Rockini. Ọ̀rọ̀ ayé ìtọ́jú sún mi àsán ní ìgbòkègbodò rẹ̀ dá igi tó tọ́ tears and I don't know why The reason why I am a mystery I'm not going I won't get a war Irokini lẹ́nu jọ mẹ́ta rẹ̀ èmi ò kọ́kọ́ kọbi ara sí nítorí òyìnbó lọ̀gá mi níbi iṣẹ́ so I was thinking okay mo ti deal fún promotion ni and it's taking me to higher place but ìgbà tí oníbàárà yẹn wá sọ kí nìyẹn fún mi mo wá mú one plus one mo wá wò pé ah ìrìn àjò tá à ń lọ láti jọ yìí tá à débi tá à ń lọ kó má lọ́jọ́ náà run. òyìnbó <laughs> ó dẹ̀ ń sọ fún ẹ lójú àlá yẹn wípé tó lówó ẹni bá múyàn káàkiri ẹyẹ ò gbúdọ̀ gbín. bó ṣe sọ náà nìyẹn. Ah! ẹ kí wàá ní eléyìí báyìí ṣé mi ṣé mi lóore what's the problem ah! ṣé mi lóore ibo lóore. igi tó tọ́ wọ́n ní kí n rárá. I'm confused and I don't know why. The reason why I my heart is weak and I don't know what to do. I'm confused and I don't know why would love be this terrifying. I need someone to tell me, Rockini, Rockini. Má gbé ẹsẹ̀ kọjá àbí tó wà yẹn o. Bíbẹ̀ kọ́ màá jẹ́ káyé gbóná mọ́ yẹn. Wàá wá wọ́ ọ̀nà ọ̀run láti lọ òní rí ẹlẹ́kọ̀ọ́ àwọn apolówó fún ẹ tọ̀tọ̀tọ̀ kí ló tún fẹ́ kí ló tún fẹ́ látọ̀dọ̀ mi kí ni mo ṣe fún ẹ̀gàn torí ọlọ́run nígbà tó fọ́ mi lójú tó gbòde ọ̀sán lọ́wọ́ mi ó dá mi padà síbi ìrákòrò ọ̀pákùtẹ̀lẹ̀ kan oṣù tí mo ní láyé àti lọ́run ó gbà lọ́wọ́ mi ó sọ mí do ní òhò àṣálẹ́ ìwọ ọmọdé yìí aṣọ ìbora kan oṣù tí mo ní tí mo fi ń bora ó gbà kúrò lọ́wọ́ mi jọ kí ló tún fẹ́ kí ló fẹ́ kí n tún ṣe fún ẹ kí ni tó tún fẹ́. rárá màá omi kò lè wù mí ká jẹ àgbo kú kò lè jẹ́ dídùnnú mi kọ́kọ́ mi kú mọ́ mi kò lè wo lójú kò ní kojú òun fọ́ kò lè wé lẹ́sẹ̀ kò ní kẹsẹ̀ òge kò lè wù yàwó òṣìṣẹ́ mi kì ní kọ́kọ́ mi kojú mi rọ̀rọ̀ láyé. Will you keep your dirty mouth shut and tell me what exactly you need from me before I descend on you okay. because you will hate yourself now. okay ma. Um kí ni mo fẹ́ kí ni tó fi kí ni tí wọ́n record cd tó fi record bẹ̀rẹ̀ Àgbọ̀ọ́lá ni mà mo débi tí wọ́n ẹni tó record mo ti dọ́dọ̀ ẹ̀ wọ́n sọ pé ẹ ti wá kó gbogbo ẹ̀ so mo kàn fẹ́ wo nǹkan kan bẹ́ẹ̀ ni mà ẹ jọ mà. aṣọ òótọ́ ni wọ́n lóun mú gbó ni níbo ló rá sí òun mú gbó tó o bá mú gbó o ní lórí láyà kó o kó ẹsẹ̀ òsì ẹ méjèèjì kó o kó lérí ara wọn kó o wá bá mi nínú ilé mi kó o ló fẹ́ gba téèpù tí o fi pa ọmọ mi ọmọ kan oṣù tí mo ní láyé lọ́rùn lẹ́yìn ìgbà tó o ká mi lẹ́yìn ọ̀kan tó o kígi bojú ọ̀kan mi ìwọ ọmọdé yìí o tún lórí láyà tó wá bá mi nínú bí ṣé o wá rí ojú mi tí mo dì í kí n tó là kó jáde jáde inú ilé mi ò tó o bá bọ́ ọ̀ta wàá forí jálẹ̀ àgbọn o ìta ìta. ló dágbére fáwọn ìyá ẹ onírànù játijàti akóṣìbẹ̀rù akóbá ni ó sọ mí di olórí burúkú ó kó bá mi tán mo sì kìlọ̀ fọ́mọ mi kò gbọ́ òun lè léyìn rìn kiri títì ó ti pa mí lọ́mọ. ó yá méjì lẹ́tọ̀ọ́. Eh, no no ilé ni kò mú jáde. ẹ káwọn ma. ẹ jọ ọ̀gá yín kọ́. a èwo náà wọ ọ̀gá wa. múre wá. ó oh, ọ̀gá lẹ́ ń béèrè ṣẹ́rí tẹ́ bá ti gba ẹ̀gbẹ́ ọ́fíìsì yẹn ẹ máa rí wọn lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣe lọ́sìn náà ni. ẹ rà mà. ẹ ṣe yes ma bóyá ó di mélòó bẹ́ẹ̀. ó di mẹ́rin. márùn-ún márùn-ún. márùn-ún ni. méje. méje. ṣé oṣù ẹ̀kọ́ nìkan ló ń dábọ̀. of course èmi nìkan mò ń dábọ̀. mo rí òyìnbó ìwọ ah, àbí òyìnbó. òyìnbó ah, nǹkan máa ní ọ̀rọ̀ òyìnbó yìí o kí ló tún kí ló tún fún òyìnbó èmi nìkan mò ń dábọ̀ náà. má wọ rí bóyá àwọn àlá tí mò ń lá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni but it was so real but ǹdẹ́ báwo ló ṣe wá rìn lálẹ́ àná yẹn mo pe nọ́mbẹ̀ títí títí ò gbé ọpẹ́lọpẹ́ ẹni tí mo wá pè létà tí wọ́n sọ pé ó kúrò lọ́dọ̀ wọn ni ló fẹ́ fi mí lọ́kàn balẹ̀ díẹ̀ má bínú má bínú jọ má bínú sórí bó ṣe rọ àlàyé fún mi lánàá ń ṣe rú bá mi mi ò tẹ ro nǹkan mi ọ̀dọ̀ mọ́mì lọkàn mi lọ straight tí wọ́n ní mo ṣe sáré lọ báyẹn jọ má bínú. it's alright so kí ni mọ́mì wá sọ. Ah, wo mo i'm confused and i don't know why the reason why i am a mystery I'm a amukun ẹrù rẹ wọ́n ó Here I ìrọ̀kì. ti mọ̀ pé fóònù náà ló ń tẹ̀ tó fi waste gbogbo time tó bá dẹ̀ ti tẹ fóònù tán newspaper ló tó yẹ kó kà. ìgbà tí èmi mọ̀ pé mi àti madam jáde màá máa tẹ màá máa ka newspaper màá máa tẹ fóònù àbọ̀ ah, ṣé mi nǹkan tí mo pass jáde ní toilet yẹn dẹrùn èrò gan ba èmi náà bó ṣe ń jà bọ̀ pé ah, kí leléyìí <laughs> ó serious. ó ṣe máa dẹrùn mo fẹ́ kó oríṣiríṣi nǹkan ló máa máa jẹ́ ó mọ nǹkan tó fẹ́ nu ẹjẹ́ nu lé ìlànà. ẹ rọra ẹ gbogbo <laughs> ọmọ kìsì ọlọ́run ló fún mi ní gbogbo ṣàwámà mo ní mi ò jẹ oní pizza oní ṣàwámà oní bọ́gà oh. one complain. oh ok mi ló fẹ́ blame ṣe àbí stop jọ no problem kò tó jẹ́ nínú ilé. gbogbo máa ń rùn sí ẹ lára ni. excuse me ṣé àmà bọ̀ ń ta kó jẹ́ kí n brush kó jẹ́ kí n wẹ̀ down down down. o fẹ́ brush. yeah. Okay, you know when it comes to brushing of the teeth mm. me my Murewa is a specialist. Brush. <laughs> Brush. I'm <laughs> ṣe ẹni máa bọ̀ tán náà kó jẹ́ kí n wọ bẹ̀ẹ́ dé bá mi spray dáadáa. Mo ti spray ẹ̀. Kò tí tó. Èyí tó mo ṣe lánàá kọ brushing tó ṣe lánàá. Ooo oh, Murewa má brush orí brushing to ṣe lánàá nǹkan mi lòdì. Nǹkan mi lòdì. Ẹ̀ẹ́ eh, ah, má Let me brush. Má gbé yẹn wá náà Murewa stop. Ọkùnrin yẹn Come and brush. Màámi, kò ń ni kò ń ni, ó máa ń dó yìí ni ṣé bẹ́ẹ̀ ṣe máa máa wò mí ìrànní tí màá tún di apààyàn ẹlẹ́ẹ̀kejì. Ah, ah. ṣe mí lóore kò yé mi o apààyàn bíi ti báwo. ṣé mo pa apààyàn ni mí ni apààyàn ni mí ṣé mo pé èmi ni mo pàdé àgbo ni ìyá ẹ̀ pé mi ní ikú ń bọ́ ọmọrin ọmọ òfúnra ká ní adé àgbo ti gbọ́ràn sí ìyá ẹlẹ́nu ṣé mo pé pọ́síbù kò má kù tìmúrewá náà ló tún bọ̀ yìí o. lágbára Ọlọ́run lágbára Ẹlẹ́dàá mi ò ní fojú sunkún ọkọ mọ́ ẹ tí òyìnbó tó wá ń dàyàn láàmú ńkọ́ tó ń da amúrewá láàmú lójú oorun tó ń fa kiri bí ẹran ṣẹ́yìn náà dẹ́ mọ̀ pé ẹ ti sọ fún mi tipẹ́tipẹ́ pé òyìnbó yẹn lẹ́yìn náà ti mọ̀ ẹ ti mọ̀ rí tó bá wá jẹ́ pé òyìnbó yẹn ló pàdé àgbo mọ́ mi ọ̀nà ọ̀dà tí ò ní fi pamú re wá. a ní o má sọ bẹ́ẹ̀ mọ́ kò ní ṣẹlẹ̀ sí ẹ lágbára ọlọ́run kò ní ṣẹlẹ̀ ṣe mí lóore sórí iná tí ò tí ì tán lára aṣọ ẹ̀ òun náà ni ò jẹ́ kí ẹ̀jẹ̀ kó lè kan náà tí ẹ̀gún bá ti wá débi ikùn lẹ́sẹ̀ èèyàn ó ṣetán àti yọ ni ẹ̀gún ẹsẹ̀ tiẹ̀ ó ti wá débi ikùn báyìí ó ti ṣetán àti yọ níbo ló ń lọ nírọ̀lẹ́. mi ì lọ bí kọ́kọ́ mi ì lọ bí kọ́kọ́. ẹ ó dà á jẹ́ pé màá pè ẹ́ lórí aago ó máa nídìí láti wá àjọ màdébì ẹ má wulẹ̀ pè mí torí mi ò ní kúrò ń bí màá dúró dìrọ̀ lẹ́yìn gan-an tàbí bẹ́ẹ̀ ká kúkú kiri lọ síbi tí wọ́n fẹ́ mú mi lọ́nsìn. tó bá jẹ́ bẹ́ẹ̀ gbà yẹn ǹjẹ́ kọ́kọ́ pe ẹni tá a fẹ́ lọ bá. irọ́ kí irọ́ kí irọ́ kí irọ́ kí irọ́ kí ní orúkọ jésù ní orúkọ jésù bàbá aláyọ̀ àyìnlógo ẹgbà ọpẹ́ wa ní ti ẹ̀ṣẹ̀ ẹ̀dáríjì wa a ó rí ànúgbà ó ti ṣeé ṣe jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù hallelujah. hallelujah. ọlọ́run ní kí n sọ fún yín pé kẹ́ ẹ má sì bẹ̀rù níbi tí ẹ̀rù kù sí. ó ìjà dópin ogun sì ti sẹ́ orin ayọ̀ la ó máa kọ um, ó tún tẹ̀síwájú ó ní kí ìránṣẹ́bìnrin yìí kí ó ṣe àsè ìfẹ́ fún àwọn arúgbó ní ìdílé ìyá rẹ̀ àwọn arúgbó yìí ní láti jẹ́ kìkìdá obìnrin lásìkò tí wọ́n bá ń jẹ àsè ìfẹ́ yìí lọ́wọ́ kí ó máa ṣàkíyèsí nǹkan tó bá ń sọ ń bẹ̀ lẹ́yìn èyí kí ẹ padà wá rí mi lórúkọ jésù ikú ọkọ ó ti di ṣiṣẹ́ ó ti yé yín lórúkọ jésù àdúrà wa gbà. àìdúpẹ́ ara ẹni. bẹ́ẹ̀ ṣe ní ká ṣe yẹn gan náà la ṣe máa ṣe. máa ṣe padà wá fún yín láàbọ̀. àìdúpẹ́ ara ẹni. Oh, okay. Yeah. Um, hundred thousand lele. Oya kó lè tó nà. O ti tó iṣẹ́ ọkọ mi. Ṣùgbọ́n God bless you. Olúwa bá mi bù sí ibi sí màálù ẹ̀ àti ọpọ́n ìpò àkàrà ẹ̀. O ṣe gan ni. Wo jẹ́ kí n tètè lọ bá mú mi because àwọn náà àti máa dúró dè mí. Àǹtí gbogbo ẹ̀ bá dẹ̀ ṣe jẹ́ máa máa update ẹ̀. I keep you posted. O better, yeah but in case owó yẹn ò bá tó tètè sọ so that mani kẹ́nìkan lọ drop personal account ẹ. ní o ti wà òkè wo mọ́mì náà ló ń pè mí. oh really mm. àbí kí ṣùpọ̀ gbé yín lọ ni just in case ò bá tó asáré wá bá èmi so màá fún lówó kó wá fún ẹ. máa ò rí jẹ́ kí n drive ara mi. kó drive ara ẹ honestly tẹ́ni tí n bá apple massage ma ma keep ẹ posted ma jẹ́ kó mọ̀ ṣe eh? take care of yourself mm-hmm. I'll miss you too. kò kẹ́ ọmọ mi ò ṣubọ́ àbí kí n sìn ẹ́. <laughs> máa wò rí i máa wà òkè. ok dẹjẹ́ ti kí ọkẹ́ mi náà tètè get ready iṣẹ́ wà lẹ́nu. àgbàlẹ̀ dayí o àgbàlẹ̀ dayí o balẹ̀yìn dára àgbàlẹ̀ dayí o àgbàlẹ̀ dayí o àgbàlẹ̀ dayí o balẹ̀yìn dára àgbàlẹ̀ dayí o àgbàlẹ̀ dayí o àgbàlẹ̀ dayí o balẹ̀yìn dára àgbàlẹ́dà yìí o àgbàlẹ́dà yìí o àgbàlẹ́dà yìí o kálẹ́yìn dára àgbàlẹ́dà yìí o àgbàlẹ́dà yìí o wọ́n bá yìí dúpẹ́ mọ́ kí yẹn kú oríire. pé láti gba ìwé ọ̀dọ́ wá kéèyàn tó wá dàgbà lágbà iṣẹ́ kékeré o ohun tí ó ju àgbàlagbà rí ó tó di wípé àgbà dàgbà ẹ mọ̀ pé iṣẹ́ kékeré kọ́ ìyá mi gbogbo iṣẹ́ kékeré wá kọ́ iṣẹ́ ńlá ní abẹ́ mọ̀ kalẹ̀ dayé o kalẹ̀ yìí dára. máa bọ̀ bá. wo ọmọ mi wo ọmọ mi gbogbo àwọn tó rí mi àìsàn alájẹmí wa ilé bàbá wa ní ìlànà kí ọjọ́ alẹ́ wa kó lè sàn wájú òwúrọ̀ lọ mo sì mọ̀ pé kí ọjọ́ alẹ́ rẹ kó lè dára ni wá síyá rẹ lẹ́sìn wá Ah, bẹ́ẹ̀ ni mà. mo sì mọ̀ pé àṣetẹ́ òsè fún wa ó ní bá mo lè mọ́ sọ ìdí rẹ̀ ní pàtó mo mọ̀ pé ó ní ọ̀rọ̀ kan nú. Ah, eh, eh, bẹ́ẹ̀ ni mà. wò ó ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ọ kò ṣeé sọ báyìí nítorí kíkánjú ìwọ àtìyá rẹ ọ padà wá wo ilé mi nì tó o bá ti dé kó béèrè ìyá kò bí pa èmi lèmi ah bẹ́ẹ̀ ni nígbà gbogbo èèyàn fi mí ṣẹlẹ́yà pé ìyá kò bí ma ko bí ma mo wá sọra mi níyà kò bí n pa kì í ṣèmi ni wọ́n mọ̀ gbogbo wa pátá tá a jẹ gbogbo wa pata lejo wa wọ́ lọ apata lai láì bímọ wo ọmọ mi yá sọ yòókù dìgbà tó bá dé ọlọ́run ní jẹ́ kí ewúrẹ́ rẹ lọ láì fọmọ sáyé. tó bo. dàbọ̀. ẹ dákun ẹ sà ẹ ṣàdúrà fún wọn káwa náà wà dáadáa torí ìmọ̀ràn kékeré kọ́ ní bẹ̀ lọ́dọ̀ àwọn àgbà kẹwàá gbọ́ àgbàlẹ̀ ẹ̀dá yìí àgbàlẹ̀ ẹ̀dá yìí o. abalẹ̀ dayí o abalẹ̀. jẹ́ rọ́kọ̀ mi ká tètè gbéra ká má fa lẹ́rìn. wá náà kí ni kò bí ń pàǹbá ẹ sọ. mọ́mì so ẹ̀yin náà tún morúkọ woman yẹn. ọ̀ọ̀ ta ni onímọ̀ kò bí ń pa nínú agboolé wa <laughs> ẹ̀ tó jẹ́ pé ẹlẹ́jọ́ ayé ni ó rojọ́ ju ó lè rojọ́ jẹ̀ta mọ́ta nù ṣé o ṣàjẹ́ o fọwọ́ kàn ẹ́. ah no she didn't touch me but mummy instantly ni woman yẹn ló read mind mi o níṣẹ́ ló sọ reason tí mo fi wá ṣe àṣẹ ìfẹ́ yìí fún wọn ó nítorí ikú ọkọ ni. kí ni mo sọ kí ni mo sọ fún ẹ kò bí ipá lè rojọ́ jù bọ́ mú mi yẹn ò kí ń ṣẹjọ́ o because nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi ṣáà ló sọ kó kí ń ṣẹjọ́ ṣùgbọ́n ẹjọ́ tó nǹkan tó kàn sọ fún mi ni wípé ìfá mi ti ẹ̀gbọ́rú ọ̀rọ̀ yẹn rí ó ní bí gbogbo àwọn ṣe pọ̀ tó yẹn gbogbo àwọn ìyá yẹn kò sẹ́ni tó bímọ tó lọ́kọ láàrin àwọn ṣé lóòótọ́ ni. kò bí n pa mo sọ fún ẹ nísìn wọn ò jó lẹ́nu ní kékeré rárá ẹjọ́ ti pọ̀ jù ah! kéèyàn ojú kó má lè sọ ah, láyé kì í ṣe tí kò bí n pa á ṣáá ni àmọ́ ọkọ mi sórí n tó sọ fún ẹ yẹn kò fi parọ́ o sórí bí àwọn obìnrin yẹn bọ́n ṣe pọ̀ tó yẹn àti kékeré àtàgbà wọn kò sí eléyìí tó bímọ rí nù. Hmm. but mummy how come. Ah. èmi ọmọ bóyá ká ní kádàrá tiwọn ni àbí ah, bóyá àwọn náà dẹ̀ ti hùwà ẹ̀ṣẹ̀ kan tí wọ́n ń jèrè ẹ̀ lọ́wọ́ ni wọ́n tí wọ́n ní kí wàá ní kò bí ń pàtọ́rọ lọ́wọ́ ẹ̀. wọn ò tọrọ nǹkan kan lọ́wọ́ mi ṣùgbọ́n wọ́n sọ wípé kí n padà wá páwọn ṣì fẹ́ bá mi sọ̀rọ̀. ọ̀rọ̀ kí ni kí ló tún fẹ́ bẹ́ẹ̀ sọ kí ló fẹ́ bẹ́ẹ̀ sọ tí ò lè bẹ́ẹ̀ sọ lé nítorí èyí wo ọkọ mi ṣe onírú àwọn ìyá yẹn ìyẹn láti sá fún wọn ni o ah! wọn ṣe súnmọ́ bọ́n ṣe wà yẹn o ah! ó mọ̀ pé ẹni tí ò bá bírú ẹni kò lè ró rere kò yàn àti pé ń bolẹ̀ tẹ̀ tún ti fẹ́ pàdé lẹ́yìn èní n tí pásítọ̀ ní ká ṣe òun láti ṣe kọ́lọ́ọ̀ jẹ́ ká dúró àwa gbà kó yá jẹ́ àlọ́. báwo ni family mi ti tàwa lọ ṣe. ah hmm, ok kò kí n ṣe nǹkan tó pẹ́ rárá ìmọ̀ ó bìrì. ṣé wọ́n mi ṣe understand reason tí mi ò ṣe lè yọjú. of course I understand I understand pé o ò fẹ́ kí wọ́n mọ ẹni tó fẹ́ gbé wọn lọ́mọ sá <laughs> you are not serious. ìgbà wo ni mi ò ní yọjú sí wọn ebi wedding là ń plan yìí. ó uh-uh, fọ́ ni tó má dẹ̀ sọ pé àwọn òfin ẹ wọn kọ́ kí ló fẹ́ ṣe. ọdẹ èṣí kò possible ó mọ̀ pé ó ti di egun sájà mi lọ́rùn ni kò síbi tó ń lọ. màkọ̀rọ̀ ẹnu ẹ pọ̀. you are with me together forever and ever amen. ẹnu ẹ pọ̀ mọ́ mọ́. kò síbi tó ń lọ bóyá ló máa ibi ló máa. èmi gan lọ síbi tó. ó lọ anywhere. ṣe rí mi pásítọ̀ kú. má jẹ́ kó yẹ ẹlẹ́nu a mú olódodo lọ ṣáájú ọjọ́ òbí àdúrà kankan sí fòkú mọ́ o iṣẹ́ ọwọ́ ẹ̀ báyìí ni kó máa tọ̀ lẹ́yìn pásítọ̀ náà gbìyànjú. ṣé béèyàn ṣe máa wá ń kú nìyẹn. bó ṣe kú nìyẹn o bó ṣe kú nìyẹn èmi náà ó pọ̀ déédéé pè mí báyìí pé pásítọ̀ kú. ẹ̀rù bà mí nígbà tí mo gbọ́ lọ́sàn yìí. bó ah, ṣe bèmí náà lẹ́rù nìyẹn o. ọmọ oníkú àgbọ̀sọ̀gbárù ló yẹ ká máa pèrò wọn o. báwa ni bẹ́ẹ̀rẹ̀ àrègbè tí wọ́n báyìí. àwọn alàgbà wà nulẹ̀ pẹ̀lú pásítọ̀ wọ́n máa sọjọ́ dúró ti màdámù wá sọjọ́ tó bá máa ṣe fún wa. Hmm. pásítọ̀ pásítọ̀ ọkùnrin. èmi ò máa ríru eléyìí kẹ ah, ẹni tá a pè ká tó lọ bá ó wá tó ti kú ká tó débẹ̀ something is wrong something is wrong and I need answers. Kate! Kate! Um, mo fẹ́ jáde nsìn and kò likely kí n padà wá sọ́fíìsì mọ́ fóònù mi dẹ̀ lè máa ring so òjò nítorí ọlọ́run tí mo rí wá bá wá ṣáà sọ fún pé mo ṣẹ̀ṣẹ̀ kúrò lọ́fíìsì náà ni. Um, ó dàbí pé i expect àwọn kan kí wọ́n wá lónìí àbí. yes. okay tó bá ti wá just tell them Cause on the monday i'll see them on monday okay all right you can go. ẹ ọkọ mi káàbọ̀. ó ṣé dáadáa ló dé. o o. ẹ ọmọ mi má bínú o wọ́n fẹ́ wà nǹkan sọ sínú kí ọ̀rọ̀ náà ó lè gún régé so ti ń gbọ́. ní bá ní kọ́yìn ọmọ sí kẹ́ ẹ wá jẹun ẹ lẹ lè bá arúgbó jẹun kò rí bẹ́ẹ̀ màmá náà ó lè bá yín jẹun after all bí ṣe jẹ́ sí mi. ṣùgbọ́n ó kàn jẹ́ pé irú oúnjẹ tẹ̀ ń ṣe mi ò mọ̀ jẹ́ ṣá. dẹ́lẹ̀ mọ̀ ni. dẹ́lẹ̀. ẹ ẹ dẹ́lẹ̀ ni oúnjẹ ẹ̀fẹ̀ ni. oúnjẹ ẹ̀fẹ̀. ẹ oúnjẹ tó dùn gan ni. Mm. èmi gan tẹ̀ sí rí bó ṣe ń ta sọ́sọ̀ mo sọ pé oúnjẹ tó máa dùn gan ni. àgàgà tó bá rí ẹ̀kọ́ ọ̀rọ̀ mi àti dẹ́lẹ̀ kò sí oúnjẹ tó dùn tó nílẹ̀ Yorùbá. màá dẹ̀ bá yín jẹ. ó dà ọ̀kàrẹ̀. ọjàre káre. àtẹ́lẹwọ́ ni mo bá là. Ìrírí tèmi ni mo fi ṣàkàwé. Mi kò fẹ́ràn ara rẹ̀ pa. Tọ́rọ́ ọmọkùnrin tá a bá bí ń lé àrílù dára. ó ní àwọn ọmọkùnrin tí ó bá tún wáá fi ọmọbìnrin wá lé arínìdára wọn mọ̀ tún dáràn tóbìnrin ọ̀hún bá tún lọ jàjàbọ́ tó bá tún wá lọ rèé bóbìnrin ògán tó wá kẹrin. ọ̀rọ̀ tó mọ́ ni mo rò pé mo mú ìjọ àbí sáyé nílé arílùdára. I tó ń gorí ọjọ́ mò ń dàgbà mò ń dàgbà ọ̀pẹ́ kò jìnnà mo fi mi fọkọ. a ṣègbéyàwó àti àjíbádé yóò gbéyàwó wa gbọ́ngàn sọ. Hmm. kílè ò tó mọ́ àjíbádé ti kú. láàárọ̀ ọjọ́ kejì báyìí tájíbádé kú tán ló kó sẹ́ẹ̀dẹ̀ mo sí. wọ́n ń lọ wọ́n ń bọ̀ lọ́sọ́kọ mi gbajúmọ̀ bá òkìkí ọkọ mi kàn kò. gbogbo orí koríko gbogbo wọn ni wọ́n gbọ́ òkìkí kàn kódà gan èèbù aláwọ̀ funfun wà ọwọ́ akéde nígbà ọkọ mi àjíbádé kù. màmá òyìnbó wá kí ni ó wà. Hmm. èèbù aláwọ̀ funfun wá nígbà tọkọ tèmi náà kù agbájúmọ̀ nídìílé wa bọ́pọ̀ ẹnìkan bá ti kú báyìí èèbù aláwọ̀ funfun pọ̀ ní agbájúmọ̀ bọ́ọ̀lù mọ́mí ẹjọ́ torí ọ̀nà báwo lòyìnbó yìí ṣe rí ẹjọ ṣe lè rántí anything about him ìbò ẹjọ bá ẹjúwe fún mi ẹjọ. ọ̀rọ̀ tó ń sọ yìí kì í ṣọdún kékeré ládùn gbọ́n lọ́hùn lọ́jọ́ tó ti pẹ́ kódà èèdógún ṣòkòtò débi yẹ̀rì ọjọ́ tó ti pẹ́ ni kódà kó sì máa wò lẹ́yìn ìgbà tí ọkọ mi ajíbádé kú tán ọkọ mẹ́fà mo tún ní o six mẹ́fà mo tún ní ọkọ mẹ́fà àwọn mẹ́fẹ̀ẹ̀fà sì ti tún kú Ah, bí wọ́n ṣe wá ń kú lèèbó yìí tún wá bí kìíní ṣe kú èèbó wá bí kejì ṣe kú èèbó wá bí kẹta ṣe kú bí mẹ́fẹ̀ẹ̀fà ṣe kú lèèbó ṣe wá o nígbà tí ìyàwó á fi ọ̀rọ̀ rẹ lọ̀ á la ní káwa náà sọ rírí ayé tiwa ọmọ bàjì sọfìn ayé irú tiwa yìí ò ní jí sọfìn ayé o. <laughs> ẹjọ́ tó rọ náà kí ló ń fakú ọkọ gan-an kí ló ń fakú ọkọ. kò yé èèyàn kò yé èèyàn rárá o sẹ́ẹ̀ rí gbogbo àwọn tá à ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn kàtìkàtì ni wọ́n ń wí o ẹnìkan ṣoṣo tí ọ̀rọ̀ yìí yé ó ti kó kúrò nílùú nígbà tí wọn ò jí ọ gbádùn tí wọ́n sá ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ló ti kó lọ. ok ma ẹni ẹni tó mọ̀tọ̀ yẹn wà ọwà kí lorúkọ ẹni yẹn níbo ni mo ti lè rí ibo ló ń gbé. ìtàforíti ló kọ rẹ ìlú òwòye ló ń gbé. ọ̀rọ̀ ayé ìtọ́jú sún mi. igi rárá. I'm confused and I don't know why. The reason why I. now my heart is weak and I don't know what to do. I'm confused and I don't know why would love be this terrifying. I need someone to tell me, Rocky, Rocky.